وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم الله سبحانه وتعالى أترى الكافر نبي صلى الله عليه وسلم أترى الكلام تعالى أترى orí àjẹsẹ̀tẹ̀ fún àwọn àgbàdo ẹ̀kọ́ni àti gbogbo ẹni tó bá ń tẹ̀lé lánàá fún ìṣòro bá wà ní òṣèlú pẹ̀lú òṣèlú ìṣòro ìṣòro ọ̀gbìn ẹ̀mí yára. àbẹ̀rẹ̀ ọba àdìgbẹ́lá wọ́n sàkà ẹ̀rù kọ̀ọ̀kan wa náà kọ́nà wọn. àti ẹni tó ń gbọ́ wa ní alẹ́ ìṣòní pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi. وبركاته pẹ̀lú ọ̀dọ̀ àwọn subhanahu wa ta'ala síra àwọn tí ọdún bá bọ̀ sí pé àbúrò ìjọba ìjọba ní ìdáàbò tó ná àwọn aláàmà tẹ̀síwájú. àádùn ní ìdáàbò lè màwárí òun náà parí ìwájú kó tó di pé ọ̀gbọ́n sí nígbà yẹn so kìtàbù ìmọ̀wárí òun náà la parí so pẹ̀lú ọjọ́ àwọn sùhánù mọ̀tàhálà èyí tó tẹ̀lé gẹ́gẹ́ bí nípa pẹ̀lú ìwà nàìjíríà náà òun náà ní kìtàbù nìka wọ̀tọ̀lá òun ní kìtàbù nìka wọ̀tọ̀lá òun náà ní ìfúnṣẹ́ nípa àdìká báwo ni a ti ti ìgbéyàwó nínú ṣẹ̀ríà wọ̀tọ́lá àti báwo la ti máa ń kọ́ra ẹni nínú ṣẹ̀ríà tó o náà ní ìdáàbò àtìdáàbò tá a ti ń ìdáàbò ẹlẹ́ẹ̀kẹ́ náà. níbi ìdáàbò yìí wọ́n ní wọ̀nyí ṣẹ́ nílò àdá àdá aṣọ ọ̀bá bàbá eléyìí a ní báàbù mọ́kànlá lábẹ́ ìdáàbò àmìdá wọ̀tọ̀lá. báàbù alákọ̀ọ́kọ́ àdìbáàbù awwal ìnìká báàbù alákọ̀ọ́kọ́ olóbẹ́sọ̀ nípa nínà kátà ń pè ní ìnìká àyà báàbù yìí òun náà tó wá ní àwọn mọ̀sáàlì ó tó wá ní àwọn àlàyé ọ̀rọ̀ nínú lábẹ́ tó jẹ́ pé inú àwọn mọ̀sáàlì tó wà bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni tààríkù nìkan wà àdìlátòwò wà àdìlátòwò ṣòro ìyá kì í. tòtá bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa nǹkan a gbọ́dọ̀ mọ kí ni túmọ̀ nǹkan yẹn kó tó di pé a máa wá sọ nǹkan tí ó máa tẹ̀lé. kọ́ wọn àjẹ pé ẹni tí ó máa gbọ́ tá a bá sọ ìtumọ̀ nǹkan yẹn ẹni tí ó máa gbọ́ kò sí bí nǹkan yóò ṣe yé kò sì ẹ̀kọ́ yé. tààríkù nìkan kí ni definition àníkà wọ́n ní àmìtáhù ló bá dání tàbá ní àmìtáhù nínú èdè lárúbáwá àmìtáhù èdè lárúbáwá náà ni tó sí òbá náà ti wá sọ pé àlọ́nìká àlọ́nìká kan nísìn èdè lárúbáwá ni tó ẹ̀rí pé bẹ́ẹ̀ ló wọ́n fẹ́ kọ nìká ẹ àwọn ẹlòmíjẹ tó máa ń ṣe mistake wọ́n máa kọ kéré jù ẹ àwọn ó tó fún oníṣájà yóò wá di kí ni nìká ẹ̀ tó kò kọ́lẹ́tì báwọn. kò tó máa fẹ́ kọ́ ó ké ẹyọ kan náà ni ó kọ síbẹ̀ torí pé káàbù tó wà níbi ká kò sí kò sí ṣáájà níbẹ̀ nàám àyàbá lélẹ́yìn nàám inú wèdè lábáwá sábà ní àmìká ìdílábà gbà lérò pẹ̀lú ẹ̀ ni àgbọ́mú wàlìjáàmùrú wàtàdáàfò òun náà ni kéèyàn kó nǹkan jọ papọ̀ sójú kan kéèyàn wọ̀tàdáàkùn àti kí nǹkan wọnú ara wọn ẹ́n ìsìlá kí nǹkan wọnú ara wọn olábá malogolóhùn àlákà àbún ànínú èdè yòpálù máa kúrò ní tàdáàkà àti àṣìyà wọ́n ní àwọn mọ́gbólóhùn yìí látara ọ̀rọ̀ lárúbá máa sọ pé tàdáàkà àti àṣìyà ìdàndọ́mà báàdù ha ìlà tí àwọn igi orí ti bá wọnú ara wọn ẹ títí bá wọnú bí yàrá sí eléyìí ta ewé ó ta ìbò wọnú ewé wọnú eléyìí eléyìí ta ẹ̀ka wọnú eléyìí wọ́n ní tàdá ta ádìrí àṣìṣà àwọn ojú kékeré wọn wọnú ara wọn. àwọn mìlẹ́gà alimọ́tọ̀rù àrùbọ̀ tó àwọn mí sọ pé wọ́n mú gbólóhùn yìí látara gbólóhùn lára bá máa sọ pé lẹ́gà alimọ́tọ̀rù àrùbọ̀ ẹ wọ́n ní òjò ó ṣe kí ó nà káhà ilẹ̀ ẹlẹ̀ tòtọ́ ní òjò ó nà káhà ilẹ̀ ẹlẹ̀ nísìnyí níjọ́ ń pàlẹ́ pẹ̀lú ẹni pé ìdàkúsálàtọ́ ìdàkúsálàtọ́ ìsàrọ̀ ọ̀hà yàní tí òjò bá ti rò papọ̀ mọ́ yé pẹ̀ nígbà tó ju ọ̀rọ̀ ká yìí wá wọnú lẹ́lẹ̀ wá rò papọ̀ mọ́ yé pẹ̀ wọ́n wá sọ pé kí ni nákàá àlùmọ́tọ́rú àlàrù so ìtumọ̀ ẹ̀ náà ni pé kí ni àtàdáàkù àlẹ́sìláàtì ó ti pé kí ni a ìgbéyàwó lónìí kí ni túmọ̀ rẹ̀ ní èdè lárúbáwá nínú ṣẹ̀ríà lọ́dọ̀ àwọn oníkéwù ìtumọ̀ rẹ̀ náà ni pé ákùdùn ìdáǹtẹ̀ nínú káà òun náà ni títa kókó kan àlàáfìdú yàtí yóò tó nǹkan òun náà pè ní áfìdú ní èdè lárúbáwá yàtí yàbá tí yàbá bá ta kókó okùn yàtí títa kókó kan ni yàtàdọ́ mmanú ìbáhata sìndáì olùdí mìíràn zàwùjẹ́ ìdè àkàr títa kókó yìí kí ló kó sínú ó kó títọ́ dẹ̀tọ́ fún ọkùnrin àtobìnrin ìdàní àtọ́kọ̀ àtìyàwó ó kó títọ́ dẹ̀tọ́ fún wọn láti rìn láti ìjẹ̀gbádùn pẹ̀lú ara wọn yàrá láti lájọ ti pọ̀ ìsìntà ẹ̀ láti rádùn látara gíní látara gíní kìdí ara wọn yàrá láti jẹ́ pé káàmú ìjọ tó kíni ìtajọpọ̀ ní àjọṣepọ̀ alàlùwájú ni mọ̀ṣọ́ على الوجه المشروع يعني ní ojú pọ̀nà tó kékeré tí ó bá tẹ̀lé àmì kò ní túnbọ̀ ilé ìgbésẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ní káà nísìnyí ó túnmọ̀ pé iṣẹ́ àgbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ní prọ́sẹ̀sì kan ní táàbì tó kékeré táàbì sọ ààbì sọ ọkọ àti ìyàwó di ẹlẹ́tọ̀ ara wọn láti jọmọ lájọsìpọ̀ ní ọ̀nà tíṣẹ̀rí àlàkalẹ̀ pé yóò gbà ṣe tò ní tó kí eléyìí òun náà ni wọ́n ń pè ní kíni òun náà ni wọ́n ń pè ní àlìkáà tò ní káà káà wá ń sọ yìí gbogbo tá a bá sọ̀rọ̀ nípa ẹ̀ nínú ṣẹ̀ríà tá a bá ti dákọ̀ nínú ṣẹ̀ríà nínú ṣẹ̀ríà a ti mọ̀ pé kò sí ìgbà kan tí ó ti wá ẹ̀ yóò wá nínú Al-Qur'an àbí kó wá nínú súnà nàbí sallallahu alaihi wasallam ẹ̀ kọ́lá àmọ́ yóò wá ní kíni àmọ́ wá nínú àlèjìmá nígbà míì yàní ìfẹ́ ní gbogbo àwọn onímọ̀ pátápátá ẹ̀rí nìka nikah wọ́n ní ìpìlẹ̀ nípa pé bíṣẹ̀rí àti wà nínú òfin ìpìlẹ̀ inú ẹ̀ òun náà fi ni àyàtún kẹfìyọ̀ àyàtún kẹfìyọ̀ tọ́bá ní àlàáfù fi ṣe ìmọ̀ túnmọ̀ kí ni ìmọ̀ túnmọ̀ dẹ̀lí yàní tọ́bá ní àfù nípa àkàbà ìmọ̀ ìjọba ìtumọ̀ náà ní kí ẹ̀rí pé àwọn àyà tó pọ̀ ní òun náà ní ìpìlẹ̀ nǹkan tá à ń pè ní kíni tá à ń pè ní àníkà ẹ wọ́n ní àyà tó ń tẹ̀sí rọ tó ẹ̀rí wà fún nílẹ̀ ìdá wọ̀tún náà wọlé jùmọ̀ mínà wọ́n nínú àwọn àyà yìí qawluhu ta'ala òun náà ní ọlọ́ọ̀bà àlùkí ọlọ́sọ pé fankihu ma taba lakum minan nisa masna wa thulatha فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم آية هو من سورة النساء آية إليك الله بارك لنا فانكحوا ما طاب لكم الله بارك لنا يسكي إيه إيتو بس كنو إيتو باوني إيه إيتو بارك كودا كوني من النساء إنو أعوبرين الله بارك لنا مثنى بوسي بجيني لقرأ يساني wàtúláàtà àbí mẹ́ta wàrùbá àbí mélòó àbí mẹ́rin ọlọ́pàá àríkọlá wá ní wà ìdíkùn aláàtàdìlù bà ìdíkùn aláàtàdìlù tí ẹbá wọ́n fáyà pé ẹ̀ nílè ṣe dédé nígbàtẹ̀ bá fẹ́ méjì àbígbàtẹ̀ bá fẹ́ mẹ́ta ẹ̀ nílè ṣe dédé àbígbàtẹ̀ fẹ́ mẹ́rin ẹ̀ nílè ṣe dédé ọlọ́pàá àríkọlá nípa wà ìdà torí a bá lórí kíni bá ma lórí ẹyọ kan jó lórí ẹyọ kan àwọn máa mọ́lága àìmánukùn àbí kò sì bá ọmọ lórí àwọn ẹrú tó bá ní ẹ́ ọmọkò nílé ṣe dédé láàrin obìnrin méjì mẹ́ta ya fẹ́ ọ̀kan tó bá sì lè fẹ́ ọ̀kan àwọn ẹrú tó bá ní ẹ̀yìn tó pé ẹni tó bá lẹ́rú òun ló ní ẹ́ àwọn tó bá lẹ́rú láyé jọ́ ọ̀tẹ́rú ti wà kò fẹ́rú mọ́ nìkan tọ́yìn tó bá lẹ́rú nìkan ó lè mú ẹrú rẹ̀ kan tó bá wù tó bá fẹ́ràn inú àwọn obìnrin ẹrú ẹ̀ kó máa lájọsọ̀ pẹ̀lú ẹ̀ ẹrú yẹn gbọ́dọ̀ kọ̀ òun gan bó ṣe wà nísìnyí òun tó bùkátà sí pé mo fẹ́ ṣe nìka nítorí pé tá a bá fẹ́ á padà bá á tọrọ ọmọ lọ́dọ̀ ẹni tó ní ni àbí bí rẹ̀ tó náà ló ní ẹrù rẹ̀ sí wà tọ́lọ́ ara rẹ̀ ó ti ẹ̀sí tọrọ lọ́wọ́ ara rẹ̀ tó bá ti ṣe kíni ó bá ní ṣe papọ̀ mọ́ ẹ̀ náà yìí kára yàgẹ̀rẹ̀ díẹ̀ àwọn onífẹ̀ẹ́nu wọn tó yàtọ̀ sí bí ọlọ́ọ̀bà àlejọ́lá ẹ́ tó yàtọ̀ sí bọ́lọ̀ọ̀bà àlejọ́lá ṣe fún mi tó gbà lérò pẹ̀lú ẹ̀ ẹ́ ọlọ́ọ̀bà àlejọ́lá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ òrùka ọlọ́ọ̀bà àlejọ́lá sọ̀rọ̀ nípa àwọn bọ̀ ẹ́ ṣùgbọ́n ọlọ́ọ̀bà àlejọ́lá ti bá mọ̀ fẹ́ẹ̀ lè ṣe déédéé ẹ́ nípa àwọn ọmọ òrùka ẹ tí wọn kó dúkìá wọn ti ní lọ́dọ̀ fáńkì hùmà bọ́ọ̀bà lẹ́kùn nílẹ̀ nìta ẹ ẹ ti ní ẹfẹ́ yìí tó nínú àwọn obìnrin pẹ̀lú àtọ́bá fẹ́ mọ orúkà yín látòjúwe ẹ̀ onílé ṣe dọ́gbadọ́gba torí dúkìá rẹ̀ onílé bá mójútó báńkì fún bàbá ọmọ aláfúnni lẹ́nu nìsa ẹ fẹ́ ìtọ́ba wù nínú àwọn obìnrin obìnrin pọ̀ ẹ̀ tó ẹ̀ rí ọlọ́wọ́ bá àlejò aláwọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú mọ́sánná bẹ̀rẹ̀ pẹ̀lú méjì aláwọ̀ míì ní ti bọ́sí yọrọ àwọn oníṣọ́kúsọ aláwọ̀ míì kan sọ pé ìpìlẹ̀ ní káfẹ́ àwọn obìnrin méjì yá káfẹ́ méjì nítorí pé méjì ọlọ́run fi bẹ̀rẹ̀ oníkáfẹ́ mẹ́ta ẹ́ oníkáfẹ́ mẹ́rin ó wá ní sẹ́ẹ̀ bá ń bẹ̀rù pé ẹ̀ nílé ṣe déédéé ẹ̀fẹ́ yọ̀kan òun túmọ̀ pé ìpáyà ìnílé ṣe déédéé òun náà ni ó mú ẹ̀dùn kíni òun náà ni ó mú ẹ̀dùn lórí ẹ̀yọ̀kan àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ méjì náà èyí sáà gbẹ́sẹ̀ náà ẹ̀yọ̀kan náà yóò kọ́ oníkọ̀ọ́kọ́ gbé wọnú inú náà àwọn míì tó jẹ́ àwọn míì sọ pé tọ́lọ̀ òun ní wàyé kúta aláàtàájì ilẹ̀ nìta pọ́nkì wọn sọ́bàlá wàyé kúta aláàtàájì ilẹ̀ ta máa ń pọ́nkì wọn sọ́bàlá fún nínà nìta ẹ mọ́tìlá ọlọ́run ní pẹ́ méjì ẹ wàtúláàtà tún fi mẹ́ta lé ẹ ó di mélòó náà ó di márùn sẹ́ pé ó kodò kọjá ni mẹ́rin náà wọ́n yá dúró <laughs> ẹ́ ó ní wọ́sùn láàtà ọlọ́run ní tún sí mẹ́ta lé wọ́rù bá a ọlọ́run tún ní ṣe kíni tún fi mẹ́rin lé mélòó di ẹwù ìsọkúsọ nítorí pé fẹ́ dìbẹ́ndì àwọn kí wọn mẹ́rin lọ nígbà tó gba islam ó sì wáá bá anabi pé anabi mo gba islam o obìnrin ti bẹ lọ́dọ̀ mi ẹ obìnrin ti fẹ́ wá ni a anabi ní ẹ́fṣàr mi náà ó lẹ àrùbà anabi ní mo mẹ́rin tó wá wù ọ̀nù wọn fún mà bá rí sa ìrọ̀rùn àwọn tó kù ni wọ́n lẹ̀ kà máa lọ ọ̀wọ́n lẹ̀ torí ò tó wọn alẹ́ mi tó fi àmọ́ tó ayé ọlọ́run bá lè sọlá ní ní ayé alákọ̀ọ́kọ́ tó ọlọ́run bá lè sọlá sọ fún wa inú sóràtù Nur àyà tàbí tù ọlọ́ọ̀bà àlejòlá ní wà á ń kì hul àyàmá minkum ọlọ́ọ̀bà àlejòlá ní àyàmá minkum nínú èdè lárúbá tó bá ní àlàyìm àlàyìm nínú èdè lárúbá wa ọkùnrin tí ò sí ìníyàwó àlàyìm ni obìnrin tí ò sí ní ọkọ àlàyìm gbólóhùn ẹ̀yọ̀ kan ni tó jẹ́ pé wọ́n á máa lò fọ́kùnrin wọ́n á máa lò fóbìnrin bó ti wà wọn ò sí ní kéwàá àgbà sọ pé gbàdúgbò ajóbìnrin o kó jẹ́ kíni kó jẹ́ àlàyémà rárá àlàyémù náà ní méjèèjì jámù rẹ̀ òun náà ní àlàyéàmà ọlọ́ọ̀bá àlùsọ̀lá wá ń bá àwọn tí wọ́n jẹ́ àwùlíyá òmù àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ guardian àwọn tó jẹ́ guardian fún àbóbìnrin ọlọ́ọ̀bá tó bá ti tó lọ́kọ nínú àwọn obìnrin àwọn ọmọ yìí àbí tó ti tó níyàwó ọlọ́run bá àríjọlá ní wọ̀sọ́ọ̀lì nínà nínú ìbáàdìkún wọ ìmá ìkún kọ́lá àwọn tẹ́ bá rí kéèyàn dáadáa ni wọ́n àwọn tẹ́ bá rí kí wọ́n dáa nínú àwọn ẹrú yín bá lẹ́rú ọkùnrin ó sì rí pé a ẹrú tó fara balẹ̀ ni wọ́n náà ẹ̀ nítorí pé ká lọ́kọ ká gbéyàwó yìí nínú àwọn nǹkan àdámọ́tọ́rọ̀ ọba àlẹ́sọ́lá dámọ́ ó kálukú wa ni ẹ̀ yóò nǹkan tó di nǹkan tó jẹ́ nǹkan àdámọ́ ni tó jẹ́ pé àkọ́dà bẹ́ẹ̀ yóò bá lọ́kọ lásìkò tó yẹ kó lọ́kọ ẹ̀ ó lè fà sọ̀rọ̀ fún bẹ́ẹ̀ yóò bá níyàwó lásìkò kó ni pé yóò mú kọlu ọgbà ọlọ́run ọba àlẹ́sọ́lá ó lè máa ṣe zìnà tòyí bá wá ṣe zìnà gan ti wà nísìnyí ó lè fà fún nínú tí wọ́n padà mọ́ wá sọ fún ọ pé ah, àjẹfẹ́yàwó rẹ̀ nípa ìsànsí tí ó yíò so àìlè yìí fún àdámọ́tọ́lọ́ ọba àdìsọ́lá tó dámọ́ wa ní tó sì yẹ kí azùkínì tó sì yẹ ká mọ́ tètè àti lásìkò tó bá ti yẹ so àyà méjì ní nínú àwọn àyà tí ó pọ̀ tí ń sọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú nìka wà àdìsù kẹsì ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àdìsù pọ̀ tí ń tọ́ka fún wa pé ìgbéyàwó yìí ń bẹ́ẹ̀ lòfin fún Mas'ud النبي صلى الله عليه وسلم حديثه أبا ولا تدو النبي صلى الله عليه وسلم من حديث عبد الله نعم آه حديث هو من صحيح البخاري هو من صحيح مسلم آه النبي صلى الله عليه وسلم أنا بنيا معشر الشباب أنا بني مكوي أي إني أفاقو أدو أي إني كني إني أفاقو أدو أنا بني مكوي mọ̀nísà tó àbínkùmùl bá a ànábì ní ẹni tó bá ti lágbára lórí kíni ó lágbára lórí àlbáà kí ni wọ́n ń pè ní àlbáà ẹ̀ àlbáà ìmá túmọ̀ àmìká ìtumọ̀ àmìká ẹ̀ wọ̀zàwàd wọ̀tàzàwùj ìtumọ̀ náà ní pé ẹni tó bá agbára táǹsọ̀ yí agbára táǹsọ̀ yí ti agbára méjì ẹ̀yìn agbára wípé o tọ́kùnrin láti láti sọ pẹ̀lú obìnrin anúbá àkànì agbára ẹlẹ́ẹ̀kejì òun náà ni kó o tẹ́kí ni òun náà ni pé o ní agbára láti bọ́yàwó láti bọ́yàwó tó bá gbé sílé ara bá àná ni òbílẹ̀jì náà lànà ni wọ́n sọ pé ẹni tó bá ti ní agbára lórí ẹ̀ àti àti anábì ní kó yára lọ lè fẹ́yàwó báyìí náà wọ àbádò lè bá sọ nítorí pé tó bá ti gbéyàwó yìí òun náà ni ó máa ṣe kí ni yóò máa rẹ jù rẹ lẹ tó bá ti fẹ́yàwó ojú rẹ ó máa ṣe kí ni yóò máa rẹ lẹ ọ̀nà onímọ̀ gba ojú rẹ lẹ ni pé òní lè máa wo fẹ́tofẹ́to òní máa wo obìnrin olóbìnrin nígbà tóun náà ní ìtì ẹ̀lẹ́ wà á sọ ọ́nà orí fáàrù anábì ní òun náà ní ti máa ṣe kí ni ìgbéyàwó yìí òun ní máa sọ abẹ́yàn oníjẹ́kẹ́yìn ti zìnà oníjẹ́ kéèyàn ó ṣe ìdìnnà oníjẹ́ kéèyàn ó ṣe ìranù wọ́n máa ń lábẹ́ ẹsẹ̀ anábì wa ní ẹni tó bá wa lágbára ẹ kò lágbára lórí kíni lórí àbá àyè sàgbà sọ pé bá àméjì ni ẹ̀ ń tagbára ara ń bẹ ti agbára dúkìá ẹ̀ agbára owó níná ibẹ̀ anábì wa ní ẹni tó bá ti wá ní kápá lórí ẹ̀ bá àlẹ́yìn ní ìsọ̀wọ̀ anábì ní àwẹ̀ dọwọ́ ọ̀rú ẹ̀ níbẹ̀ máa gba àwẹ̀ fàyínà òlàhù wìjà nítorí pé àwẹ̀ tó rí wìjà òní ó máa jẹ́ fún ayé kọ́ọ̀tì ó ṣàwàt kọ́ọ̀tì ó ṣàwàt àwẹ̀ yìí ló máa bírèkì ẹ̀ adùn tí ó máa wá sí lọ́kàn tẹ́yà ohun obìnrin ohun obìnrin tí bá ti ń báyìí orísun àwọn ọmọ tó kíni tí ó tí ó mọ̀ tó o bá sì níyàwó recommendation ànábì ni pé máa gba àwẹ̀ ẹ̀yìn tó o bá ti ń gbàwẹ̀ yìí yóò máa ṣe kí ni tó pé tí èèyàn bá ń gbàwẹ̀ yẹn máa ìbẹ̀rù ọlọ́ọ̀ máa ń bẹ lọ́kàn yẹn ẹ̀yìn àsìkò inú àwẹ̀ tí èèyàn bá wà nínú àwẹ̀ ẹ̀yìn àsìkò tí èèyàn máa ń jìnà sí ìbàjẹ́ púpọ̀ ni kọ́lá kó mọ̀ jẹ́ ọmọ bàbá ni kí ẹ̀ máa gbàwẹ̀ ńjọ Monday lápèjúwe kí ẹ̀ máa gbàwẹ̀ ńjọ Thursday lápèjúwe ẹ̀rí pé wẹ́n bẹ́ẹ̀ ẹ̀rí àpẹẹrẹ tó gbà rẹ̀ káàrọ̀ ẹgbẹ́ ní máa wó fòfò tẹ́lẹ̀ yóò gbà nígbà rẹ̀ ẹ̀ yóò sọ ẹnu rẹ̀ fún ìsọ̀lọ́tọ̀ òwúrọ̀ àwọn tẹ́ tí àwẹ̀ máa ń ṣe òun náà ni òwúrọ̀ àwọn ìjọba ẹ̀ ń kó àdìsí alákọ̀ọ́kọ́ nì nínú àwọn àdìsí tó pọ̀ sáà nàbí sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀lá ẹ̀ sáà nàbí sọ̀rọ̀ nípa pé káàsì ìgbéyàwó náà nínú àdìsí míì òun náà ni àdìsí máa fi ìpínlẹ̀ ìbúlì ẹ̀sà ọ̀dì aláhu àdì أن النبي صلى الله عليه وسلم قال قل النبي صلى الله عليه وسلم فقير تزوج الودود الولود ó ní ànábì ní ẹfẹ́ obìnrin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ẹ̀sẹ̀ wàjúwàjú ẹfẹ́ ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ alùwàlù ẹfẹ́ ẹni tí ń gbé kíni obìnrin tí ń bí ma ẹ́ àtọkùnrin náà àtọkùnrin náà kó náà ó fẹ́ ọkùnrin tó fẹ́ràn alùwàlù ọkùnrin tí ó bí ma ẹ́ tó èsì ọkùnrin tó jẹ́ pé bẹ́ẹ̀ alápèjú rẹ̀ nìsín ẹ́ ọkùnrin tí wọ́n ti dìgbì àti ọkùnrin tí lè ṣe ẹ́ wo obìnrin wá ẹ̀tọ́ fẹ́fẹ́ náà bẹ́ẹ̀ torí tí òfẹ́ ti fi ni pé òtí ẹ̀kú fẹ́ bímọ tẹ́lẹ̀ àyíwáyá torí owó ní ìwọ̀n fẹ́ bí owó ìbálòpọ̀ ah, lọ́wọ́ rẹ̀ ilé ìbá ṣe rí ọlọ́wọ́ bá lè jọra mu. òfẹ́ bẹ́ẹ̀ náà ní obìnrin tóun ti rò pé àwọn ah, òtí ẹ̀fẹ́ bímọ tẹ́ ẹ mọ́ta aláìlọ́pọ̀ gan ni àbóbìnrin tí ó tẹ̀ wó pé ẹyọ̀kan náà ti sójà àríwá ti jẹ́ ẹyọ̀kan ó ti tó tò irú àwọn eléyìí nìkan ò sínú ẹ̀ tò àdábìnrin obìnrin tẹ́ ẹ̀fẹ́ obìnrin tí ó ti fi ni obìnrin tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ tí ó ti bímọ alábìnrin fàyí ni mùkáfíìrù bí fún mùsùlùmá alábìnrin torí pé tó bá dojú ọ̀gbìn dàlù kìyàmà mo fẹ́ fi mo fẹ́ fi òkà yín mo fẹ́ fi dékìní mo fẹ́ fi ṣe competition pẹ̀lú àwọn ìjọ mi mo fẹ́ kẹ́ pọ̀ pé á àwọn ìjọ mi ló pọ̀ yìí alábìnrin olóńgbìn ní kẹ́ẹ̀ sékìní kẹ́ẹ̀ fẹ́ obìnrin tí ó sékìní obìnrin tí ó bìmá so adúlẹ̀ ìlàbìnú al-Qur'an adúlẹ̀ ìlàbìnú sunna anabi sallallahu alayhi wa sallam wa qad ajma'a al-muslimuna tó bákan náà gbogbo mùsùlùmí pátápátá ló fẹnu kò pé nìkan àtẹnu islam ní orí mùsùlùmí hùn ẹ ọ̀dà àwọn tí ó ṣe mùsùlùmí gan àwọn náà láwọn tó gbé àwọn tí wọn lọ́nà sí wọn tó gbogbo mùsùlùmí fẹnu kò lórí pé káṣí ìgbéyàwó ń bẹ nínú kíni ń bẹ nínú àṣẹríà islam. naam almasala tó sáà nìyà masala ẹlẹ́ẹ̀kejì lábẹ́ àbábọ̀ alákọ̀ọ́ yìí alhikmatu fi mashru'iyyati an-nikah kí ni wisdom kí ni ọgbọ́n tó wà níbi àṣìṣe ìgbéyàwó lópin inú ṣẹ̀rí ọlọ́wọ́ bàrìkọ́lá kí ni ọgbọ́n tó wà bẹ́ẹ̀ laqad shara'a Allahu subhanahu wa ta'ala an-nikah li hikamin samiya yumkinu ijmaluha fil aati wọ́n ni ọlọ́wọ́ bàrìkọ́lá ó ṣe nìkáà lópin ó ṣe wisdom kan nítorí àwọn ọgbọ́n kan tí ó tó ga yóò kí ní ìsmáàlù ha fil àdìyà tí ó pé àwọn hikma tọ́lọ̀ ọba àríkẹ́ látorí ẹ̀sẹ̀ lókè yìí òun náà lábẹ́ papọ̀ sínú àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ wáyé alákọ̀ọ́kọ́ i'faful furuj inú àwọn inú nìká inú àwọn hikma tó wà ní nìká òun náà ní níta bá ń pa bẹ́ẹ̀ wá ṣe pẹ̀lú ẹ̀ sáájọ́ mí nìka pẹ̀lú ẹ̀ eléyìí òun ní jẹ́ ṣe kúṣe máa ẹ̀yìn yóò jẹ́ tó yẹ ti sẹ́kìnì ó ti sọ abẹ́ rẹ̀ kó ní bẹ́ẹ̀ èyí khalaqallahu ta'ala hadha al-insan wọ́n ní torí pé ọlọ́wọ́ bá àlékiọlá ọlọ́wọ́ bá àlékiọlá já ọmọ ènìyàn ẹ̀ ó já ọmọ ènìyàn wa garaza fi kayalihi al-garizata al-jinsiyya so ọlọ́wọ́ bá àlékiọlá wá fi kankan ẹ̀ ó fi kíná gbórúkọ rẹ̀ sí lára ó fi sexual organ ó fi sí lára ẹ̀yìn tí ọmọ ni yóò máa fi tẹ́kẹ́ni tí ó fi máa lájọṣepọ̀ tí ó fi máa fíìlì pé àfọ́hùn níbàjọṣepọ̀ pẹ̀lú ẹnìkejì òun ọmọ ọba àlejò ọlọ́nà ló dáa sí lára tó ń gbà tó ti wá dáa sí lára àwọn oníṣìí tó sì wà ń bẹ̀ tó ṣe pé nǹkan yẹn tú láti kó máa béèrè ẹ̀yìn fọ̀ṣára Allahu zawad tó ọlọ́ọ̀bà àlejò ọlọ́wà sí kíni ó wá ṣe ìṣègbéyàwó ó wá fi sínú òfin bí ìṣùbáyé so láti lè bá a máa ṣe kí ni láti lè bá a máa kó ẹ̀ǹdì láti lè bá a máa yàní yóò máa wà lọ́kàn rẹ̀ yóò máa wù yìí láti lè bá a máa ṣe kí ni láti lè bá a máa mú ṣẹ yóò máa wù ú kó lájọṣepọ̀ láti bá a mú ṣẹ lọ́nà tó tọ́ ọlọ́run bá a kẹlẹ́ wá sí kí ni ó ṣe nìkan ní inú òfin ṣẹ̀ríà wàlẹ̀ ádámì lè ábà sí ìhà so àti pé kí ọmọ nìyẹn máa ṣe ni kó wàá sọ di eré ẹ so ọlọ́run bá rí kẹlẹ́ wá sí kí ni ó wá ṣe nǹkan yẹn ó sì lẹ́tọ̀ọ́ wa kó wọ́n jẹ pé ẹni torí pé ó bùkátà sí kò sì sínú òfin ọlọ́run bá yóò mọ̀ wá di kíni yóò wá di ẹranko ẹni bá ẹranko tó lọ́wọ́ bá àlejò ọlá òsè nìka nínú òfin fún wọn ní ìsáwọn ẹranko ń ṣègbéyàwó ni ẹ̀rì pé ewúrẹ́ nìsí bọ́mọ bá ti ṣe kíní bọ́mọ ewúrẹ́ bá ti bàlágà nìsí ìyá ẹ̀ làkọ́kọ́ tí kọ́ ọmọ kò ẹ̀rí pé bó ti dá sára tiwa náà náà ló dá sára tiwọn náà àmọ́ wá sí kíni nítorí pé àwa jẹ́ ọ̀la káyì olóbìnrin ẹgbẹ́ ti wa pẹ̀lú nìka tò ẹ tí ò bá wá rẹ gbọ́dọ̀ ti tiẹ̀ ẹ jẹ́ pé ìfẹ́sọ̀ náà ò lè ṣe kíni ìfẹ́sọ̀ ò lè wọlé tọ̀ tò kíni yàtọ̀ láàrin wa àti wúrẹ́ tò á jẹ́ pé ẹranko gán tún ṣe kíni ẹranko gán tún lóore jù lọ lọ́dọ̀ ọlọ́run nítorí pé wọn ò ní fi ẹranko wọn sì fi wọ ẹranko ò ní fìyà lórí tó ṣe wọ́n sì fìyà tó túnmọ̀ pé ẹranko lóore jù ọ lọ lọ́dọ̀ ọlọ́run ọba àríṣọlá fún ẹni tí bá ti ń ṣe kíni ẹni bá ti ń ṣe ìranù káàkiri Naam nínú àǹfààní tó wà ń bẹ̀ òun náà ni òṣòlù sákà ní wọ̀lún bẹ́ẹ̀nà ìzàwùjẹ́ sa òun náà ni pé sa bá fẹ́ tí ó mìíràn àti ọkọ tó bá fẹ́ra wọn ẹ̀yẹ́ tó mìíràn àti obìnrin bá fẹ́ra wọn àtàkà ẹ̀dì bá òní sùn ibi téèyàn máa ṣe kí ni ibi téèyàn máa darí sí yóò máa tẹ̀ láàrin ọkọ àtìyàwó ọkọ yóò darí sílé yóò lọ bá ìyàwó rẹ̀ lé ìyàwó náà ti kíni ìyàwó náà lọ lè bá ọkọ rẹ̀ lé wàlẹ̀ oúnjẹ bẹ́ẹ̀ náà zàwùjẹ́ ìnájú láàrin ọkọ àti ìyàwó ẹ ṣé ọkọ àti ìyàwó wọ́n jọ máa sọ̀rọ̀ ọkọ àti ìyàwó wọ́n jọ máa jí wọ́n jọ máa sọ oríṣiríṣi tòlẹ́ yìí nínú àwọn kàtẹ́yàn máa rí tòlẹ́ yìí túmọ̀ pé ọkọ àti ìyàwó yìí ṣe káàtà tó jẹ́ pé tí kútù bá wọlé báyìí dé àwọn ìkútù ìsàdé paramọ́ bọ́kùnrin ní ìṣẹ́rí nù ohun tó bá ti gbọ́hùn rẹ̀ báyìí tó wọlé báyìí dé ó kárí kó sáré ní gírí àti yá àtọ́mọ́ ogun owó ní sí ìdí ọbẹ̀ nú pánù kí ló fà á nítorí pé irú eléyìí ní sìn tó bá wọlé báwọn ìbá wọlé jù àti tó bá bá kọ́lọ̀ ó lè kó gbajú bẹ́lú nínú wa kò irú eléyìí à ìsímà ẹ̀yìn wisdom tó wà àti káṣì ìgbéyàwó ó sọ ọ̀rùn fún irú nítorí pé alkul ìbára ẹni lajú anábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ padà bọ́rọ̀ débẹ̀ anábì a máa jòkó pẹ̀lú Àìṣà anábì ó sì kìtà múlẹ̀ fún Àìṣà ọmọ wá jíta anábì yóò máa sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ìgbọ̀n báwọn ìgbàkóbìnrin máa fẹ́rù gọbáwọn ẹ́ so gbogbo àwọn nǹkan ọkùnrin obìnrin bùkátà sí látọ̀dọ̀ ọkùnrin ó máa ń sọ̀rọ̀ fún ọ nígbàtà fi wà ní sẹ́kọ́ndì sùn kìnnìkan ṣe kìnnìkan nígbàtà fi àwọn ojú wọ̀ gbọ̀n rẹ̀ àrẹ́bẹ̀rẹ̀ sì ní sùúrù torípé tó bá ní òwò bá ti sọ mi jáde tẹ̀wọ̀ pé nífi ó ti gíní ẹ́ ìjáde léèwò ó bírèkì áàkì ẹ̀rù yóò dùn pé àá ẹ́ torípé léyìn nífi kò wọ́pọ̀ mọ́ láàrin ọkùnrin àti obìnrin ìjẹ́lu bí obìnrin tẹ́lẹ̀ ti báyìí ọkùnrin ní ìdí ní obìnrin tí ń bá ṣáàtì kí wọ́n mọ́ra wọn rí tó wà faceless wọ́n náà pàdé ara wọn lórí Facebook ní wọ́n náà pàdé ara wọn lórí WhatsApp ní àbí ìgbésẹ̀ tó ń pàdé ara yín Instagram tó bá wá pàdé ara wọn bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá ṣáàtì wọ́n tí wọ́n ṣáàtì yẹn yóò wà wá rí kúùs ẹ̀yìn tó ẹ̀kọ́ mọ́ ìlọ́dọ̀ ìyàwó rẹ̀ ìbánajú kájọmọ́ sọ̀rọ̀ ẹ̀ẹ́dùn wà bá ìyàwó náà àwọn náà wà para rẹ̀ mú kó náà wá tún rẹ́nì kan lórí iná kọ́kọ́ rẹ̀ yóò àwọn báyìí náà sífìní yóò bá dìtẹ̀ yóò mọ̀ gbà mánà ẹ̀ wọ́n gbà ìyàwó ìyàwó mánà ẹnìkan náà gbà ìyàwó tiẹ̀ náà mánà ẹ̀ ẹ̀ wá fọ́ sí ara

Eh, kíná kúrúkọ rẹ̀ àrọ́hà kíná kò ní rọ́hà náà ìfarabalẹ̀ ìsinmi ìsinmi wọlé tìkọ́ stability kéyìí ó lè ṣe kíni kéyìí ó jókòó kéyìí ó farabalẹ̀ lójú kan eh, a máa ṣẹlẹ̀ nígbà tí ẹ bá ṣe kíni nígbà tí ẹ bá ti gbéyàwó eh, ẹni tó bá ti wá ní ẹni tó bá ti níyàwó wọ́n la bẹ̀rẹ̀ sí kíni abẹ́rẹ́ sí lókun dì obìnrin tó bá ti lọ́kọ wọ́n la bẹ̀rẹ̀ sí lókun dì ọkùnrin tí ó lọ fẹ́ ẹ yóò ti di kékeré ní yóò mọ̀ wọlé lásìkò ọkùnrin tó lè sáàbù lọ́gbà ní ìgbà lórí pẹ́tọ̀ ó tún ti gba kánù bọ́ sílé dúkú o ó tún gba sílé o tí ọdún kan jẹ́ máa wá sí ẹ̀yìn tó bá ti níyàwó ẹ̀yìn tó bá jẹ́ ní tó wà rẹ̀ fún síbù rí o yóò ti sílé yóò máa jòkó òun náà ní pé ọlọ́run bá àlejò ládá ẹni kejì yín fún yín ó dá ọkọ yín fún yín ó dá ìyàwó fún yín ní àǹfóṣìkùn látara ara yín náà èèyàn náà ló ní kó máa fẹ́ èèyàn kò ní kéèyàn máa fẹ́ àdìyànú kò ní kéèyàn máa fẹ́ ẹranko èèyàn náà lọ́lọ́ọ̀bá àlejò ládá ní kó máa fẹ́ èèyàn nínú ara yín náà ló ti dá ẹni kejì yín fún yín ìjẹ́sùnú ilé ìhá kẹ́ẹ̀bá àlè máa dégínì kẹ́ẹ̀bá àlè máa lọ́lẹ̀ farabalẹ̀ sọ́dọ̀ rẹ̀ ọkàn yóò máa balẹ̀ nígbà tẹ́ bá dégínì nígbà tẹ́ bá darí lọ sí ọ̀dọ̀ ìyàwó ìwọ̀jà alábẹ́ ìdàkùn bàwá jàdán wà ráhmà ọlọ́wọ́ bá àdìsí ọlá wá ṣe ìfẹ́ ó fi ìfẹ́ sáàánú wà ráhmà àdìgbìn àtàánú so àdìsí àtàánú yìí òun náà ní ìpìlẹ̀ tọkùnrin àti obìnrin ni wọ́n fẹ́ra wọn ìfẹ́ gbọ́dọ̀ wà ń bẹ̀ àánú ti gbọ́dọ̀ wà ń bẹ̀ síjọ́ ti bá ti kó ẹ̀ àánú ó tẹ̀lé ẹ̀rì pé tọ́lọ̀ bá àdìsí ọlá fi wájú ní kíni alimawajà ìfẹ́ so ìfẹ́ ni ó wà ń bẹ̀ tó fi máa láàánú tí ò bá ti sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí mọ́ ẹni àmọ́ yóò bá kú lókù ẹ́n wọ́n lọ́kọ́ rẹ̀ ń kọ́ rúdà tó bá rí ó lọ tó bá ti jù báwọn nìkú ìfẹ́ ti kó bẹ́ẹ̀ so àánú wa sí kíni àánú yọkùn bẹ́ẹ̀ ẹ́n ìfẹ́ náà ni ó kó bẹ́ẹ̀ láàánú ó fi kó bẹ́ẹ̀ sí ọkọ̀ ní òfin fún ìyàwó rẹ̀ ló jẹ́ onífun ló jẹ́ tó sì lágbára ẹ́n kò ní sẹ̀tọ́ rẹ̀ fún ó sì lágbára láti dé so ìjẹ́rí àìsíláàmù ní tó fi ní ká fẹ́ra wa òun náà ni màwá já wàrà òun náà ló pàdó jẹ́ pé nǹkan méjèèjì yìí tó bá ti ta bá ti pàdánù rẹ̀ fún ìgbéyàwó kò sí nǹkan kan ní ìrántí jẹ́ ìgbéyàwó mọ́ oníṣẹ̀rí àti ṣe ẹ́yà ọkàlùkò kò máa lọ́nà rẹ̀ ìwọ lọ ẹlòmíì tó rí màwádà àti rahman lọ́dọ̀ rẹ̀ náà lọ lè tó ọmọ polisi náà ni ẹ kọ́lá fẹ́rẹ́ bí òfẹ́jọ́ sùn pé akọ òun láti ṣe é fún un lóúnjẹ èsì báyìí tí máa ń lò ẹ̀ máa ń ṣe é sí torí ọmọ náà ni kọmọ ló bá lálùbáríkà ni ìyẹn lómi ìgbà ń bẹ tó yẹ pé jẹun jù bá lọ kó o sì ní fiọkọ kọsọ pé tó ṣe tó ṣe yóò dáa ẹ wà lọ sọ fún ọmọ ìlú lálùbáríkà tó nìkan ló lọ ọmọ ní tó lè ọmọ tí ò bá lọ lọ

àbò inú ara àwọn àbòsí yorùbá nù ẹ̀yẹ́ tó yẹ pé kò sí tó jọ bẹ́ẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ bá nìjọ́lá ọmọ tó bá tẹ ilé ìdí náà lẹ́jọ́ ní tó bá kú bẹ́ẹ̀ káàtó ẹ̀jọ́ ti ní ẹ̀jọ́ mójútó náà ní ẹ̀jọ́ sọ náà ní tẹ́sí ti ní tẹ́sí ti àtúnṣe rẹ̀ náà inú àwọn nínú àwọn àǹfààní yàní nínú àwọn wisdom tó wà níbi àkásìgbéyàwó òun náà ni hibdul ansar inú ẹ̀ náà ni pé ìgbéyàwó yìí yóò pòtẹ́sì àtúnà kókó rẹ̀ ansar yóò pòtẹ́sì ìran wa kò ní jẹ́ kí ẹbí ó jẹ́ pọ̀ ìgbéyàwó yìí kò ní jẹ́ kí ẹbí mara wọn ọ̀nà wo ló gbà ọ̀nà wo mara wọn

ọkùnrin kan ó fẹ́ fẹ́ obìnrin kan àwọn fámìlì wọ́n ti wá jọ ń fẹ́ra wọn ní ìfẹ́ra wọn tí ò bá tẹ̀lé àmú ní ìṣòwọ́pọ̀ tó táìmù yẹn ó ti wá lórí fọkùnrin rẹ̀ ìyá rẹ̀ sáà ní kò ní fẹ́ ẹnì kan ló fẹ́ kó fẹ́ wọ́n kàn ṣe nìka àrùbọ̀jẹ fún ọba àwọn èsì bá fi ó sì ó sì lọ́ọ́ lélẹ́yìn òun sì mọ̀ pé oyin ti wà lára wọn tó nígbà tí ó bímọ ẹ nígbà tí ó bímọ yìí ó bímọ ọmọ ń dàgbà síwájú kó nípa máa ń dàgbà lọ títí ọkùnrin tí ó fẹ́ fẹ́tẹ̀rẹ̀ tí òjò fẹ́ yìí ọkùnrin wá sáláìsì nígbàtọ́kùnrin ìlọrin náà ni ó nígbàtọ́kùnrin wá sáláìsì nígbàtọ́ máa ń dàgbà tó máa ń dàgbà wọ́n ní ẹ̀sìn tí wọ́n la ọkùnrin tó sáláìsì sí méjì ẹ̀sìn tí wọ́n pọ̀ sí méjì débi pé àwọn èèyàn wá ń lọ lè sọ fún àwọn tó jẹ́ <laughs> gbọmọ yìí <laughs> àwọn èèyàn wá rí ọmọ ẹ kọ́lá ìrìn ẹ̀sọ̀ omi ìdẹ́jú pé ó wá jọ bàbá rẹ̀ omi pé ìpáàlẹ̀ omi máa ń ṣe páàlẹ̀ oníbò náà ṣe fún un ẹ̀wọ̀ ní ìjà wọ́n ti da wọ́n ti ja wọ́n ti ja dàràkúdà papọ̀ mọ́ra wọn ẹ ọmọ ìran eléyìí ó ti ṣe kí ni ó ti wọnú ìran eléyìí lọ́nà ìtọ́ tó jẹ́ bẹ́ẹ̀ náà ló wá ṣe kí ni jẹ́ bẹ́ẹ̀ so eléyìí ti ṣẹlẹ̀ káàkiri lọ́pọ̀lọpọ̀ tó ṣe máa rẹ́ lómi ẹ máa ń pé ẹ àìmọye ọmọ ọlọ́mọ tẹ́lẹ̀ fi gbé wọlé olé so látara kí ni látara pé àìdúró déédéé pẹ̀lú àìkọ́lọ̀ ọba àti ìṣẹ́lá ti lófin fún wa wọ̀tàrọ̀ kùtù kọ̀rọ̀ ọba ti wọ̀là á bá a bá ìgbà àjù so ẹbí àti àjọṣepọ̀ tí ń bẹ láàrin fámìlì yóò ṣe kí ni yóò fi ọ̀ yóò ṣe ènìyàn ó so papọ̀ mọ́ra wọn kò ní sí pé nǹkan kan iye ọmọ ọlọ́mọ tó ti gbé ọlẹ̀ oníṣìí báyìí ní ìgbésí wa oníṣìí òun ló padà fẹ́yàwó ẹ̀ẹ́n òun náà wà máa bímọ ẹ̀ẹ́n ọmọ ta yóò máa pamọ́ sínú fámìlì yìí tò yóò máa pamọ́ sínú fámìlì yìí àwọn ọmọ oníṣìí báyìí ní wọ́n máa jọ ọmọ fámìlì ìṣẹ́ ti gbé wa so ẹ̀rì fẹ́ nǹkan báyìí ló ṣe kí ni wọ́n ti dà ìlú ẹ̀ wọ́n ti dà ìlú di àkínà korúkọ rẹ̀ ẹ̀ fámìlì yẹn so òwúrọ̀ àbúrú ti bẹ́ẹ̀

wọ́n yìí tó íńtírẹ́sì tí wọ́n bá ti sàdéhùn fún pé òjìbá sàdéhùn ìyẹn náà pè ní sísbà àpàdàdélẹ̀ ó pọ́mìsì rẹ nílì káàmù ó ti wá pọ́mìsì rẹ nílì káàmù ti ò lẹ́tọ̀ọ́ kankan lọ́dọ̀ rẹ̀ ò lẹ́tọ̀ọ́ àjọ ń jáde ò lẹ́tọ̀ọ́ àjọ ń pera wa ò lẹ́tọ̀ọ́ à ń ṣe bí ọkọ àti àwọn ò lẹ́tọ̀ọ́ rẹ̀ so àbùdá tí ákùdù nìkan àtúbàtẹ̀ wá ṣẹlẹ̀ tọ́mà ti wá ta kókò nìkan ìgbà olúwa ní gbogbo ẹ̀tọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yẹn nídìí ọjọ́ ayọjú ẹgbà tó ayọjú kọ́ kó wọlé lẹ́yìn bá yọjú dàbí wọlé ẹ̀họ́ àlójú ayọjú torí ojú ayọjú bá rí ti ẹmà wá sí tàná lọ ẹmà wọ́n ma wọlé wọlé ẹ̀ ní yóò ti ọ̀sán fẹ́ délé lágbájá wọn ló sì ní tọ̀ pẹ́ òun ẹ̀dàkùn tó bínú òun eh, wà wálé yóò wà wálé bàbá rẹ̀ ṣe kí ni yóò wọlé oúnjẹ wà nìkan tí bá ṣe ọba ti wá wà ní àìmọye láwùjọ tá a wà yìí tó jẹ́ pé irú àjọṣe pọ̀ báwọn tó ti tẹ́lẹ̀ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ẹ̀yìn eh, àfẹ́sọ́nà mo fẹ́yàn sọ́nà ní ilé máa fẹ́yàn sí àfẹ́sọ́nà àfẹ́sọ́nà nígbà tí ó bá yá bá ní

ó dà ló pàtó pé ṣẹ̀dá fi kí ni ó fi àlàbà àrẹ ọkùnrin àtòbìnrin ó fi demarcation kí ni tẹ́wá sọ pé àwájọ́ ń sọ̀rọ̀ ni àjọ ń jáde ẹ̀ṣẹ̀ kíní kan ni tẹ́mi bá fi lè ṣe kíní tó lè so mẹ́rin báyìí àti ìjà ọ̀rọ̀ ọlọ́kùnrin ẹni kóbìnrin sọ̀rọ̀ rẹ̀ ìnà ṣẹ̀ríà ẹwà ní ọ̀rẹ́ mi kan wọ́n ní kílọ̀ sáà ní ọ̀rẹ́ rẹ̀ mọ́ wá jákòbìnrin àwọn àmì so ọkùnrin máa ń pẹ̀lú ọkùnrin obìnrin ẹ̀yìn nígbà tó bá ní bùkátà sọ́kọ́ lọ́lẹ̀ tó mẹ́ lọ́mú kan kò sí nínú kò sí kájúkò bẹ́ẹ̀ tẹ́yọ̀ kó bá tọ́ tó ti lágbára mú sí kó kájúkò bẹ́ẹ̀ tí méjì ò bá tọ́ mú sí tí mẹ́ta ò bá tọ́ mú sí tó bá ti wá pé mẹ́rin tí ò bá tún tọ́ pààrẹ̀ fún àwẹ̀ ló kù ojú ojú àwọn lọ àwẹ̀ ló kù tó wá gbé nínú tó fi wá gbé tó fi ẹ́ tí àwẹ̀ Monday tí ò bá tún wá tọ́ mú àwẹ̀ tọ́ tí àwọn ẹgbẹ́ òjò bá tó wá tó ọ mú àgbẹ̀ ànábì Dáúdù máa tó bá ti gbà lónìí kó o túnú lọ́la gbà lónìí túnú lọ́la ó dájú pé ìwọ̀n oṣù ọ̀ so eléyìí ohun ibi tẹ̀lé àdínkó wà láàrin ọkùnrin àtòbìnrin nù tẹ̀lé òdíkọ́ rẹ̀ friendship tẹ̀lé òdíkọ́ wà láàrin ọkùnrin àtòbìnrin àwùjọ dàrú òun náà ló ti bẹ́ẹ̀ àwùjọ dàrú tó pé negative àti positive ẹ̀ òun náà lọ́kùnrin àtòbìnrin ẹ̀yìn oní kí rẹ̀ ẹ̀yìn oní fíjì dàbí nẹ́gẹ́tìfù àti pọ́sítìfù ẹ̀ tọ́wà sí pàdé ara wọn kò sí yóò múná jáde yóò múná wá bọ́ọ̀kùnrin àbọ́kùnrin sí nẹ́gẹ́tìfù nẹ́gẹ́tìfù ọjọ́ sí ọ̀rẹ́ lọ sí wàhálà pọ́sítìfù pọ́sítìfù ọjọ́ para wọn lórí kò ẹ lè kó wọn pọ̀ báwọn kò sí ọ̀gá tó mú wa wọ́n pàdé bá ti kó òdìkejì mọ́ra wọn báyìí ẹ ti dá wàhálà rẹ̀ òun náà ni gbogbo wàhálà ti jẹ̀rẹ̀ káàkiri láwùjọ

nílé ọmọ ọmọ tó dúró ní kọ́mọ ọmọ lọ rẹ̀ kọ́mọ lọ rẹ̀ ọkùnrin tó òwúrọ̀ àwọn nǹkan wáyé àdúrà àwọn tí ṣẹlẹ̀ àfẹ́ pòtẹ́ẹ̀tì fún wa ọmọ ẹ̀ pòtẹ́ẹ̀tì kí ni ọmọ ẹ̀ pòtẹ́ẹ̀tì ẹbí wa náà nínú àǹfààní tó wà níbi ìṣẹ́ ẹbí kápẹ́ra wa òun náà ni bàbá òun dá àlùbáṣà yìí òun náà ni kí ìran ìlú bá tẹ́kù kíra ó tẹ́kù òun náà ni ṣẹlẹ̀ àfẹ́ kápẹ́ra tòkù sọ́nà tí ìrànwó gbà sẹ́kù lọ́nà tó kọ́ tó já tó ju kí ni lọ tó ju kí ká fẹ́ra wa lọ nínú sẹ̀ríà Islam tọkùnrin àti mi bá fẹ́ra wọn ó bí ma táwọn èèyàn bá bí ma ẹ àwọn èèyàn ó bí ma táwọn èèyàn

ẹ àníyàn ni káàdì bá fi ara mi kó fi ṣe fáàrí tó bá di ọjọ́ ìyá fáàrí kí o ti bá fi ṣe kíni torí pé tí mùsùlùmí bá ń pọ̀ bí ẹ fi wọn déyàn dáadáa yóò mọ bí àwọn mùsùlùmí àwọn bèbè nínú ni yóò mọ fọ́ wọn èyí pẹ̀lú tí ìgbèyí nígbà àwọn ọmọdé náà ara wọn kó bára wọn àwọn náà wọ́n ní ẹ àforí àfọrùn òun ní kanáà ni kò wọ́n ọ̀fẹ́ méjì àwọn ọmọdé méjì lọ́dọ̀ tí wọn so àwọn àti ní àfẹ́ méjì mẹ́ta mẹ́rin tẹ́ẹ̀kọ̀ tó bá bí mẹ́ta mẹ́ta nísìnyí àwọn mẹ́lòó nù ẹ ó ti àá bí kéré ẹ̀kọ́ bá mẹ́ta mẹ́ta ẹ èmi ti wá wọn mẹ́lòó nù èmi ti wá wọn méjìlá

ẹ̀yìn di abábímọ tó bá pọ̀ ilé ìkẹ́kọ̀ọ́ ilé ìkẹ́kọ̀ọ́ ilé ìsúná ẹ̀sìn lọ ilé inú tẹ̀síká ilé inú tẹ̀síká gbogbo àwọn nǹkan wọ̀nyí ní àǹfààní tó wà bẹ́ẹ̀ ẹlẹ́karùn-ún tó jẹ́ àìgbẹ̀yìn nínú àǹfààní tí ó wà bẹ́ẹ̀ òun náà ni àrísìmáàrù alàlú àkàláàdì ìlànà òwúrò wọ̀tàwọ́ sí ìhàwì ẹ̀sìn sínú àwọn àlàkọ́sí lè fàṣì gbòó ha nínú àwọn ìtumọ̀ tó wà ni sísọ ìwà ẹ a máa tí a bá ṣe ìgbéyàwó yóò sọ kíni yóò sọ ìwà èèyàn kò ní jẹ́ kí ìwà yóò ti tẹ orí ẹ kò ní kí ṣe kíni kí ọmọ ẹ tó ti fẹ́yàwó nítorí pé nínú àwọn ọ̀wà abú kí máa wá bẹ́ẹ̀ tí ò bá níyàwó ẹ tí ò fẹ́yàwó àbí tí ò òun náà ní kíni yóò padà rí tó nígbà

àwọn wisdom tó jẹ́ pé tá a bá wò ó dáadáa á rí pé gbogbo ẹ̀ náà ní bẹ lára sí ni ní bẹ lára gbà náà. àhùkùn nìka wàkìyà àzáwùjà ẹ̀ hùkùn nìka wàkìyà àzáwùjà kí ni ìdájọ́ nìka àgàgàn tẹ̀fà sọ pé ṣe àrí ìsọ̀dájọ́ rẹ̀ o pé sọ́nà ẹ̀yà ni àbí ń ta abẹ́ ni àbí kan ni a kà sọ pé ń bẹ́nu ṣẹ̀rí àgbẹ̀ sòkí wá rí ìdájọ́ rẹ̀ gẹ́gẹ́ nínú ṣẹ̀ríà òkun nìká yàtẹ́rìbò òkun nìká mìíràn lè àhà ìdájọ́ nìká yóò ìdájọ́ tí ò bí olójú kan ẹ ó lè jẹ́ ìdájọ́ báyìí fún ẹni yìí kó jẹ́ ìdájọ́ nìbẹ̀rù mi nínú ṣẹ̀ríà Islam ìdájọ́ rẹ̀ ò lójú kan awọ́là wọn ní lọ́lá kọ́kọ́ yẹ̀bùnú wá jìbá nìká a máa jẹ́ ọ̀ranyàn tí ó tẹ̀yàwó ẹ ìlàkánà ṣáàtú yàkáàbù alàdámù ìrìnà lókó ìdí zina nígbà tí èèyàn bá ti ń fáyà fúnra rẹ̀ pé kó má kó sínú ìdìnnà ẹ̀rù ń bá pé kó má kó sínú kó má kó sínú nígbà wo lálàáfíà fún ìsì máa wá sí lọ́kàn ìpé gíní ìpé ní àìsàn pẹ̀lú obìnrin so irú eléyìí nìsìn lórí àwọn ìnáwó tí ń bẹ lára kíni lára àgbékásẹ̀gbéyàwó ó di mélòó ó di méjì ẹwọ̀n kan méjèèjì yẹn ń bẹ̀rù kó mọ́kò sí ìná ó sì kíni ó sì lágbára lórí kíni lórí àwọn ìnáwó níbẹ̀ lára tó kìí ṣègbéyàwó ẹ̀rì méjì náà ló wà lára sáà níbi sọ bá a bá a méjèèjì náà nù ẹ̀ ó lágbára ẹ̀ kò sí gómìnà pẹ̀lú eléyìí so agbára lásán kọ́ sí kó o kíni kó o tún lágbára nú àpò rẹ náà láti lẹ́yìn zawaj sọ̀rí kò ìbáàdì ní nítorí pé ìgbéyàwó tẹ́ rí hùn ọ̀nà tí ó fi ṣẹ́gẹ́ni ọ̀nà tí ó fi kóra rẹ̀ ìjànú ni wọ̀tọ́ ní ní àdìlòkó ní ìlú haram tó ní káà ní sìn òun náà ni ó sì lò láti ṣẹ́gẹ́ni láti fi sọ́ra rẹ̀ kó níbi ìkó sínú haram bàyí lámú yẹ sẹ́gẹ́ tí ò bá ti wá lágbára ẹ̀ tó sì bùkátà sí kó ní kókókó tí ò fẹ́ kó sínú zìnà kò yìí sọ́ọ̀ ó ṣe kíni ó dá ọ̀rọ̀ rẹ̀ fún kó gbà àwẹ̀ wàlíyẹ sáfì hátà ìṣẹ́yàwó láhùn ìpàdé yìí ó sì máa kóra rẹ̀ ìjànú kó máa ṣe àṣà ìlógún tọ́lọ̀ ọba rẹ̀ pẹ̀lú ìsinmi yóò fi rọ̀ lọ́rọ̀ nínú ọlá rẹ̀ ìyá tó fi lówó láti sinmi láti fi kóhun ti gbéyàwó ẹlẹ́ẹ̀kejì náà dájọ́ ẹ̀rí pé dájọ́ eré oríṣi kílómú ó mú dájọ́ pé túláàsì fún rẹ̀ níbẹ̀ tó tá a bá wá lẹ́yìn ìsàníṣe tó wá lówó nísìnyí bẹ̀rẹ̀ kó mọ́tò sínú ìsìnà tó ó ti túláàsì kó fẹ́yẹ kó fẹ́yàwó tó àbọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lónìí ó ti lówó tó bọ yóò bọ́yàwó kò wá ní ṣègbéyàwó ẹ yóò máa kó gẹ́fẹ̀ káàkiri ìlérí kìrìkì torí eléyìí ní ti báyìí yóò máa wọ́n fọ́tì tààtì fọ́tì ẹ kò ní ṣe kí ni kò tí ẹ̀ ní olùgbéyàwó nítorí pé tí ó máa ronúkọ̀ owó lọ lè ṣe olùgbéyàwó ní ti lọ́nà haram kò ní ronúkọ̀ owó ṣègbéyàwó bọ̀dẹ̀ tó bá jẹ́ kó bá bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá àlejò ọlá tó kóra rẹ̀ ń jánu ẹ̀rí pẹ̀lú wọn <coughs> wàá máa ṣe kí ni wàá máa ṣe kì í ṣègbéyàwó torí pé kò fẹ́ kó sínú kí ni kò fẹ́ kó sínú kọ́dà ẹ̀rọ mi Ah, ó yẹ kó ti wá tà ẹ̀rọ kí ló mọ̀ sí tà ẹ́ kó mọ̀ sí kí ni kó mọ̀ já ta káàkiri náà ẹlẹ́ẹ̀tì nínú ìdájọ́ yẹ̀kúnù màndúbà ń pàṣínú náà ìgbéyàwó amajẹ́ màndúbà ìdíjẹ̀rí àti wà lójú kòkòrò sí pé àkíní ṣe ó dá ẹ màṣínú náà tó jẹ́ pé súnnà ni ẹ tó irú eléyìí ní ìjẹ́rìí pé ìdájọ́ rẹ̀ tó wálẹ̀ ẹ kìí ṣe kí ni kò di ọ̀ràn yẹn mo bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ìdàkà wọ̀yẹ́mìlíkú mọ́kànlẹ́ta nìka wọ́n ní tó bá jẹ́ pé èèyàn bá jẹ́ kí ni ẹni tó ní àkínà púpọ̀ rẹ̀ ó ní àṣáwà ó ní àdọ̀ lára yàní kéde pọ́kùnrin tí ó lè ṣe ẹ̀jìbá bọ̀ kéde pé bẹ̀rù sí náà ó lágbára ó lè ṣe ẹ̀ àmọ́ kò sí kíni kò bẹ̀rù sí náà wọ̀yẹ́mìlíkú mọ́kànlẹ́ta nìka ẹ̀ ó sì lágbára láti kíni já kíni àwọ̀ jẹ ẹ̀ gbogbo tí ó jẹ tí ó mọ̀ tí ó gbé ó lágbára lórí ẹ̀ wàlá yàtọ̀ ẹ̀rọ àti tóra àwọn ìbáwọn bẹ̀ pé kò ní ẹ̀mí pé bóyá sí náà àti sínú kókọ́ rẹ̀ o èyí ti bá rẹ̀ pé o ẹ̀ ó sì lówó tó lè gbọ́yà o wọ́n ní ilé ìlú ti báyìí ẹ̀ súnà ni níta fẹ́ ìṣẹ̀lẹ̀ àrólókó وبيقول تجني وانت تقول تجني قلت بيعه يعموم الآيات والأحاديث الواردة في الحث على الزواج والتجهيز فيه nítorí àwọn àkójọpọ̀ ìtumọ̀ àwọn àyà àtàwọn àdìsí tó wá ní sẹ́yìn lójú kòrò pé ẹ̀fẹ́yàwó ẹ̀ afẹ́fẹ́ yìí ṣe fáàrí tó àjọ ògbìdà lùkì yá mà ẹni tó bá ti tó lọ́kọ ẹ̀wọ́ ọkọ fún ẹni tó bá tó níyàwó níyàwó fún àtàwọn àìwáyàwó fún àtàwọn àdìsí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtàwọn lẹ́rí pé ọ̀tọ̀ ní ìdájọ́ eléyìí ọ̀tọ̀ ní ìdájọ́ pẹ̀lú náà ẹlẹ́ẹ̀kẹta ní ìdájọ́ títún máa wá òun náà ni yẹ̀kúnnù makruhan ìdàkánà sáàkù tẹ́rù mọ̀táàgì nílẹ̀ so ìgbà míì wà a máa jẹ́ kí ni a máa jẹ́ makruh a máa jẹ́ tí sẹ̀rí akọ tí wọ́n kọ́ fún yàn pé má dé bẹ́ẹ̀ ẹ̀ sẹ̀rí akọ pé má dé bẹ́ẹ̀ nígbà tí èèyàn bá jẹ́ tí ó bùkátà sí kí ni kó ọkùnrin tí ò nídi ọkọ ọkùnrin tí ò nídi ìyàwó obìnrin tí ò nídi ọkọ ẹ bìàkáàna gani ìyá ni kó jẹ́ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lápèjúwe nísìnyí ó rọrọ bìàkáàna àní ìnàní ẹ tẹ́gbẹ́ ni ẹ tó jẹ́ pé kíni ẹ ẹni tí ó jẹ́ pé àní ẹni tí nǹkan ọmọkùnrin rẹ̀ kéré kò lè lájọṣepọ̀ pẹ̀lú obìnrin so áwùkẹ́bí ọ̀n abẹ́ńtótì ẹ ti dàgbà ẹni ó ti dàgbà bí o obìnrin a ó màrí ìdọ́nlá jáhàwàtàláhù abẹ́ tó rẹ̀ tí èsì ẹ̀fí lè kàkà pé ẹ́ bẹ́ẹ̀ tó rẹ̀ tí tó jẹ́ bí kíni tó jẹ́ bí tí ò tẹ̀lé ṣe tò irú eléyìí nìsìn ẹ́ irú eléyìí nìsìn kò sí kíni màkúrú ní kó fẹ́yàwó ẹ́ báyìí àwọn afá bí ó sọ fún mi pé arọ́m ni nígbà tó bá fẹ́yàwó báwọn nìsìn ó kà wá táì obìnrin kalẹ̀ ẹ́ obìnrin tó yẹ pé ó fẹ́ òun mọ̀ bùkátà sí pé apá tó ti wà lé ọkọ ẹ̀ ń kó òun ní ọkọ ó ti lọ́kọ òun bí ma ẹ ó lọ ẹgbẹ́ ìjọba alájọsọ pẹ̀lú òun yóò wá sí kíni owó ti lágbára ó wá fẹ́ kalẹ̀ ó kàtá ìrẹ̀ kalẹ̀ tó ó kà wá sí kíni ó lè kí omi ẹ̀ máa sí kíni kó máa sì lànà káàkiri wọ́n ní wọlé àní nípa ni wọ́n ń pè ní alẹ́ẹ̀mí alẹ́ẹ̀mí òun náà òun ni alẹ́bí láyọ̀ sí irú ara ìdíyà náà lẹ́sí ọ̀nà pè bẹ́ẹ̀ ẹ́ áwọ́ láàyè tẹ̀lé ìnà abẹ́gbẹ́jẹ́ pé obìnrin ṣe òpin òkú tẹ̀ síbi kò láì tómi rárá òtómi rárá torí olóyè oníṣìí látà yóò kà fìyà jẹ obìnrin yẹn yóò mọ̀ fìyà jẹ ni ní fún ẹni bẹ́ẹ̀ tó kó kó fẹ́yàwó tó ẹ́ rí pé ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ dúró tó wọ́n tó bá sàkóso títà àti lórí alákọ̀ọ́kọ́ ọmọ àgbéjú láti fún ọ ẹ̀ o ti ní agbára bí níbi jẹ ìdókù kan láti kọlọ̀ fẹ́ àwọn ìdó wa pọ̀ jù lára àwọn ọ̀dọ́ ẹ̀ ẹlòmíì ti ní iṣẹ́ ẹ̀ omi ti tẹ́ lọ́wọ́ ní ìgbà sára rí wọ́n á lọ lè ṣe ìgbéyàwó ẹ̀ lọ sí ìgbéyàwó yólókù díẹ̀ náà yólókù díẹ̀ náà kí ló kù gbọ́dọ̀ wá kù ẹ̀ níbo ló kù sí torí lẹ́yìn so inú tí máa ń sábà lè lọ́pọ̀lọpọ̀ orú àwọn ọ̀fẹ́ òun náà ní pé yóò máa dẹ́sẹ̀ ó máa dẹ́sẹ̀ so irú ẹni tó lókun bí ẹ̀rùn nísìn ẹ̀dá kan ó àpòṣe obìnrin ó ṣe kíkíbà pẹ̀lú obìnrin inú bá lè mú ìyàrá lè ṣe kíkíbà pẹ̀lú obìnrin pé mo fẹ́ fẹ́ obìnrin yìí ogun tí ó kù tó fi ṣègbéyàwó kò gbọ̀rọ̀ tó sùkà ẹ̀ tó bá tẹ̀lé bẹ́ẹ̀ lọ nítorí pé o ṣe kínú o ti rẹ́ẹ̀dì lówó wá ṣe kíkíbà kalẹ̀ fọ́dún kan

kò ní sí ìkan tí ó máa ṣe kí ni tí ó máa kan wọn lójú pé á ah, kí ìdìtò lọ sí ìgbéyàwó nítorí pé rí ní níta rẹ àgbà tó ń jẹ́ wá jọ sunday sunday every sunday tí ò ní lọ bí jẹ́ ẹ́ wọ́n jọ máa sọ̀rọ̀ bí ọkọ àti ìyàwó ni wọ́n jọ máa jáde oúnjẹ tó irú eléyìí kò tí ẹ̀ ní ní pé kò lè bẹ̀rù àgbà tó bá jẹ́ pé èyí bá ti fúnṣe títẹ̀rí àgbẹ̀ní káṣe o ṣe fi síbà lónìí bí o ṣe fi síbà bóyá o ti ojú olójú ẹ̀ o ti gbé a ẹbí ìwé sí ìfẹ́ náà ẹ̀ o mo lè gbọ́ ohun rẹ̀ yìí tí mo ti rójú rẹ̀ yìí o ti wù mí o ti pàjù ẹ̀ dé láti jọ lẹ́yìn jọ́ o lè kọ́ọ̀lù ẹ̀ ó lè tí kó pàdé rẹ̀ bí kankan tẹ́ẹ̀pẹ́ tí ó mọ̀ sí ẹgbẹ́ báwọn ni pé à ẹ̀lápọ̀já tètè sí nìká o ẹ́ àyà tètè nìká kíákíá bọ́lú ẹni tó jẹ́ pé ó ti fi ààrẹ lẹ̀ ó fún so kò ní ṣe kí ni kò ní máa ní àjí láti àjẹsì nìká àjẹsì nìká tòun náà ní dààmú ọ̀pọ̀lọpọ̀ ní àwùjọ lónìí so àṣàwà ìjà àbùkù ní àkọ́bá ti ìjọ mẹ́jọ ìdílà so a tẹ̀síwájú láti ìyá àmúzáwùjá sí ọ̀pọ̀lọpọ̀ náà ti dáa ní bó láti máa tẹ̀sà ìyàwó ẹ kí ni àwọn akẹ́kẹ́ yẹn máa wò yóò fi ṣe ìta ìyàwó níbàámu pẹ̀lú ìlànà náà tó bá wò àlèyé ọ̀sán náà وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك